فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آدم قف ولنغضا إكياتي قولون قمبان نبوى محمد صلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì gbogbo ẹni tí ó ń tọ ìlànà ànábì tí ó fi di ọjọ́ gbẹ̀ndà kìyàmà abẹ́lọ́n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn wọ́n tí a ń gbé ètò ad-dinu yusrun wàrà kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá ní ìjẹ́jọ́ òun náà ni ọ̀rọ̀ qat'ir rahim ẹni pé kí wọ́n máa já okùn ẹbí ìjà okùn ẹbí so a ṣàlàyé pé nínú àwọn nǹkan tó ń jẹ́ nǹkan èèwọ̀ tó ṣe pé òun náà ni mò ń kábọ̀ wá òun náà jẹ́ ọ̀kan tó tóbi nínú nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ fún mùsùlùmí láti máa ṣe so mo ti mú ayé al-Qur'an so láti fi ṣẹ̀rí bákan náà mo sì mú àwọn ìjìyà tí ó ń bẹ ẹ̀ṣẹ̀ láńlá tó wà fún ẹni tí ó bá ń ja okùn ẹbí tó mo ti ka àwọn hadith anabi sallallahu alayhi wa sallam ní orí rẹ̀ ní òní tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ a máa wá pẹ̀lú sábàbí ẹni pé okùn kí ẹ kí ẹ okùn ẹbí ọmọ já tókùn ẹbí ọjà kí ni nǹkan tí ó máa ń fa sábàbí nǹkan yẹn kí ni nǹkan tó máa ń fà á tó àwọn tó máa ń fà á tó ṣe pé àwọn èèyàn rẹ̀ fúra mà pé kí wọ́n ṣe máa ṣe kí ni wọn mọ̀ pé tó padà léde sínú àná ẹbí ọmọ ìjà ni tó àkọ́kọ́ ń bẹ̀ tó máa ń jẹ́ káwọn èèyàn máa já okùn ẹbí òun náà ni pé àwọn èèyàn jẹ́ aláìmà nípa àwọn akébẹ̀lùkọ̀tì àti àwọn ìjìyà nǹkan tó padà máa ń ṣẹlẹ̀ ní àti ìbọ̀tán yẹn ni pé ní gbẹ̀yìn ìgbà tí yẹn bá já ẹbí tó padà máa ń ṣẹlẹ̀ síyàn àìmọ̀ àwọn èèyàn ọmọ bákan náà àwọn ọmọ aburú àwọn ìyà tọ́lọ́mọ fi ń jẹ́yàn lákèámà sàwọn èèyàn ọmọ ìyà tó tó máa ń jẹ́yàn láyé ẹni pé mo ka hadith níjẹ̀jọ́ kí nínú ìyà tọ́lọ́mọ títí máa fi ń jẹ́yàn láyé tí yẹn bá ṣẹ̀ pépé ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́run sáré fìyà rẹ̀ jẹ̀yàn òun náà ni ìyá ẹni tó bá ń ja okùn ẹbí ojú ẹni yẹn ò rí tó kó tó kò láyé tó tí ọba tó wá tú bá náà yóò tó ń rí tí yóò tó ṣẹlẹ̀ sí òun ní ọjọ́ gbèǹde alkayama so òun náà ni pé ṣẹ́rí ẹlòmíì bá di pé ó ti já okùn ẹbí rẹ̀ tán ẹ̀rí wọ́n ló lọ́mọ so ó ti bínú wípé láéláé mo kọ́ lọ́mọ so ọmọ náà ti jìnnà sí ọ tó wáá yá tọmọ yẹn bá padà wá ọ̀ mọ́rú tọmọ yẹn ọ́ dà so tọmọ yẹn bá padà wá di nǹkan ó rí pátá yé gan ló ti máa jìyà so torí pé kí ni wọ́n tó lọ́mọ ò ní ráǹfààní ọmọ yẹn mọ́ àwọn tí wọ́n mọ̀ rí tí wọ́n jìnà sí ọ̀nà ọmọ wa rí àǹfààní rẹ̀ so bẹ́ẹ̀ ló ṣe wá tó di pé àwọn nǹkan mìíràn tó ń bẹ tó tún ṣe ju tí mò ń sọ yìí lọ so àwọn èèyàn wá mọrú àwọn nǹkan yìí wọn so náà ló máa ń fa kí èèyàn máa já okùn ẹbí àìmọ̀ àìjáhàlì torí pé kí ni ọmọ ènìyàn kò ní fura láti máa ṣe nǹkan tí kò bá mọ aburú rẹ̀ sùtì yẹn bá mọ̀ pé akíní ah, aburú bẹ́ẹ̀ ẹ̀rí pé èèyàn ní débẹ̀ wọn Yorùbá máa ń sọ pé ẹni tó bá mà iná lẹ̀rú máa ń bà ẹni tó bá mà iná lẹ̀rú máa ń bà ẹni pé tó bá ṣe pé gbogbo àwọn ah, tí mo kà níjó ní ìjìyà níjẹ ìjọ tí mo kà tí ànábì sallallahu alaihi wasallam ní pé lọ́hùn ní gbaṣẹ́ rí ẹni tó bá ń já okùn ẹbí bí ọlọ́run ṣe máa ń gba bọ́lọ́run ṣe máa ní káwọn màláìkà kan kó iṣẹ́ wa iṣẹ́ rí téèyàn bá ṣe láàrin ọ̀sẹ̀ wọ́n kó lọ níjọ alkhamis ìjọ alamisi àti ní ọjọ́ monday tí wọ́n ní ẹni tí wọ́n ní kútẹ́ tiẹ̀ lọ ẹni tó ẹ̀kọ́ bá ń jákun ẹ̀bí so kíyàn wá mọ́rú eléyìí ìṣàpè ṣé inú yóò dùn wáyé mọ́ ọ̀n fatah yẹn fẹ́ ń jákun ẹ̀bí ah mo ti lé mi lágbájá mùsùlùmí ni omi àti òní dásíra wa mọ́ àìmọ̀kan ó máa ń fà ṣùgbọ́n kan náà ìbínú kí o lè bínú sọ ẹni tó bá máa ń bínú tí ò bá kíyè sí yóò padà di pé ọmọ ìjákùn ẹbí sọ ìbínú máa ń fa tó máa ń já okùn ẹbí sọ tí wọ́n bẹ̀lú mí bẹ̀lú mí bẹ̀lú mí sọ wọ́n bó sórí olówó ọgbọ́n náà ni sọ yóò sá bínú kalẹ̀ náà ni sọ ẹlòmígbà tó bá ń bínú ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ. So, jáde lẹ́nu so náà ló fi yẹ kí mùsùlùmí kò jẹ́ ní tí ó máa ṣọ́ àwọn rẹ̀ wọ́n ṣọ́ àwọn rẹ̀ so látara bínú ẹlòmíì ò ti sọ̀rọ̀ ní tòótọ́ ọ̀rọ̀ yẹn hmm. ṣe pé ẹyin tó bá bọ́lẹ̀ ọ̀rọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ ẹyin yẹn lè rí kóńgbà míì sọ àmọ́ ọ̀rọ̀ kò sí tó bá ti bọ́lẹ̀ yẹn lè rí kó mọ́ nílò àwọn afáfin pé jirahatu sinani la'altihamu wala yaltamu ma jara tí kíyàn ṣàyàn lọ́gbẹ́ èèyàn sàyàn ládàá bí èèyàn sàyàn ní nǹkan kan nǹkan tó yàn fi wúndì yẹn ó lè padà ojú rẹ̀ lè padà ó lè padà sùn àmọ́ wà láàyè tá mo máa jára hẹ̀lẹ̀ sàánù ẹnu tí yẹn bá fi ẹnu sàyàn lọ́gbẹ́ hmm, ẹnu yẹn ọgbẹ́ òun kì í san o sùnà ni àfi kí mùsùlùmí kó máa ṣọ́ ẹnu rẹ̀ láàrin ẹbí máa ṣọ́ ẹnu rẹ̀ láàrin wa àtìyàwó rẹ̀ láàrin wa àtọkọ rẹ̀ láàrin wa àtọmọ rẹ̀ nígbà tí ìjà bá dé ọmọ ṣe nǹkan tó dùn ọ́ mọ́sàárì máa sọ̀rọ̀ burúkú lẹ́nu mọ́sàárì máa sọ pé láíláí mo ti fi ọ́ kalẹ̀ láíláí mo di ọ̀dọ̀ mi mọ́ láíláí ìtún bọ̀ sọ̀rọ̀ mọ́ ní àti ẹ àtúnṣe pọ̀ mọ́ gbogbo nǹkan yìí so tó bá ti wá ń sọ jáde òun èṣù náà mo wá ba yóò mọ̀ á dà sí yóò mọ̀ á ràn lọ́wọ́ tí mo wá ní tí mo ti wí hùn ha mo ti sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ mo sọ pé àníṣe pọ̀ mọ́ so èṣù náà ni ní ọgbọ́dọ̀ gbà ọgbọ́dọ̀ gbà àfikún àchífù ohun tó sọ ọ̀hún náà so jẹ́jú ṣèbàjẹ́ mọ́ lọ́wọ́ náà tó ni ní kó ń kálukú wa ìwọ wọn ìwọ tó yẹ pé kò sẹ́ni tó lè bọ̀ sọ̀rọ̀ nù mọ̀lẹ́bí rẹ̀ tó bá ní tó bá ti lóṣè náà lóṣè wàláì làbí kò sí oore ńbẹ kò sí oore kò sí oore ńbẹ òun náà ní pé mùsùlùmí wọn máa ń jẹ ẹni tí yóò máa ní sùúrù tí ó ní àfaradà tó bá kan ara nǹkan tó máa ń ba ẹbí jẹ tó máa ń já okùn ẹbí òun náà ní alikiburu àbí atakaburu kéèyàn ó jọra àyàn lójú ìgbéraga hmm. ìgbéraga ìgbéraga máa ba ẹbí jẹ́ ọmọ ènìyàn àwọn oríṣiríṣi nǹkan ló máa mú yẹn gbéraga ẹlòmíì a máa mọ gbéraga ẹlòmíì ipò a máa mọ gbéraga ẹlòmíì ẹwà a máa mọ ẹlòmíì ọjọ́ orí a yóò máa ṣe gbéraga so ipò tẹlòmíì wa ni ó máa mọ ṣe gbéraga so gbogbo nǹkan tó bá lè jẹ́ tó kọ́ máa ń bí ìgbéraga fún yẹn nínú ẹ̀mí tí bá ti pa nǹkan yẹn wọn náà máa ń ṣábà di ìjà ẹbí náà ní bá ti lóyún tó yóò wá yín àwọn ọ̀rẹ́ tuntun tó yóò láwọn fámìlì rẹ̀ wà pa wọ́n tì kò ní yà sí wọn mọ́ gbogbo ó di èèyàn tí àyè bá ṣe mọ́ lójú rẹ̀ torí eléyìí ara tó máa ń fa okùn ẹbí tó máa ń fa ajá ni ṣùgbọ́n àwọn tó wá ń hu agrémọ́ńká ìsìnyẹn náà àwọn náà mọ̀ wá àwọn náà mọ̀ ara rí mọ́ lọ́pẹ́ à ah, ṣé kò rí mi ni ẹ́ kò béèrè mi ṣé kò rí mi ni ó rí mi lórí ìjòkó kò kí mi ó ṣe kí ni ẹ̀ àwọn ọmọ gbó oríṣiríṣiríṣiríṣiríṣi so ẹbí ọ̀n bàjẹ́ lọ dẹ́dẹ́dẹ́ látara ìgbéraga òun náà ni pé mùsùlùmí gbọdọ̀ jẹ́ nìkan tó gbọdọ̀ rẹ́ra rẹ̀ kalẹ̀ kọ́lá kọ́lọ́n bá kó gbé ipò fún ọ kọ́lọ́n kó fún ọ ní owó kọ́lọ́n kó fún ọ ní ọlá so ó gbọdọ̀ rẹ́ra rẹ̀ ńlẹ̀ mọ́ wúra rẹ̀ bí ẹni tó ṣe pé anábì sọ̀rọ̀ sọ́dọ̀ mi ni pé la yadkhulu lópin ìgbà tí ìjọ rẹ lójú bá ń bẹ fún yàn wọn bí anabi sọlá sọlá pé kí ní jẹ ìrọ̀jì ìjọ rẹ lójú kí ní jẹ kébùrù kan àwọn kan wá ní ẹnìkan sọ́ọ́bà kan bí anabi sọlá sọlá pé èmi láìkí mọ oṣù tó dáa ṣe kíkẹ́ mọ láìkí mọ wọ bàtà tó dáa mọ láìkí mọ wọ fìlà tó dáa so ṣé ìgbéraga náà ní anabi nílá tí ń jẹ ìgbéraga kọ́ ìgbéraga ni bàtọ̀rọ̀ lẹ́ hàkí wà gọ́mtùnà bàtọ̀rọ̀ lẹ́ hàkí òun kò takú kọ mọ́ gbà kán bọ́ sọ̀rọ̀ tó kán bọ́ sọ̀rọ̀ nínú ẹbí kán bọ́ sọ̀rọ̀ ládùúgbò kán bọ́ sọ̀rọ̀ nínú ìlú kan takú pé rọ́ ní ọgbà tó n ti ń jẹ́ gbéraga nìyẹn tó wà gámùtù náà kí n fojú yẹ kí n kéré àwọn èèyàn kíta ńlágbájá tani kí ló jẹ́ gan sọ̀rọ̀ eléyìí nǹkan pè ní ìgbéraga nù tó irú àwọn nǹkan báyìí ọmọ ń dá ìbá ẹbí jẹ́ kalẹ̀ ẹlòmíì olówó àwọn tó wá jẹ́gbọ́n rẹ̀ ṣàlọ́wà ló mọ̀ wá ṣe ìgbéraga sí wọn ọmọ òwúrọ̀ kọ́lẹ̀ lómìn ó bá débi pé yóò máa pe àwọn tó jẹ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ wọn pẹ̀lú ọkọ̀ torí pé ọlọ́run ti ní kó o tètè rí ọ̀nà àrísìkì àwọn ètè rí ọ̀nà ipò àti wá sọ pé àwọn ẹ̀gbọ́n mi làwọn eléyìí yọ̀ wà nílà àti pè wọ́n ní bọ̀dá ṣé ọkùnrin náà sàríyàn nípa tó jẹ́ ọmọ ìyá rẹ̀ àbọ̀n bàbá rẹ̀ yóò mọ̀ pé ní bọ̀dà àmì ẹni tó ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tájọ jẹ́ kọ́sìn yóò mọ̀ pé ló kọ́ ni so yóò wá wò pé à ah, ṣé bí ẹgbẹ́ lèmi àti àyẹ̀wò ní ẹ̀rọ bí wọ́n papọ̀ ni wọ́n jọ bí yín papọ̀ náà ni so gbogbo àwọn tó báyìí gírímọ̀nkáyì òun ní ń jẹ́ bẹ́ẹ̀ alikiburu ìjọ́rẹ́ ni lójú ìrora ẹni pé mi ni mo dà báyìí mi ni mo tó báyìí yọ́tọ̀ ẹbí yẹn wọ̀n dàrú ni so kí ni ẹ padà dé pé ẹ padà wá bá ẹbí jẹ́ tó bá kan ara nǹkan tó tó máa ń ba ẹbí jẹ́ òun náà ni aṣọ́ṣọ́ kí yẹn láhùn àwọn torí ọlọ́run bá fún ọ lówó wọ́n wá jẹ́ ẹni tó láhùn kò sí tán bá lè wá bá wọn sí rí òun ní dá wọn lóhùn láwọn mọ̀lẹ́bí rẹ̀ kò sí tán bá ní pé kíní kan ṣàwọn òun ní kò níyà sí wọn torí eléyìí ara nǹkan tó máa ń ba ẹbí jẹ ní àwọn ẹbí yẹn wà kórira rẹ̀ ó kórira rẹ̀ so irú eléyìí kí n ò kíyèsí sórí pé ohun tó ń ṣe aburú kan lọ́tọ̀ ẹbí tó tún bàjẹ́ aburú kan náà tó ń lọ́tọ̀ torí pé tó wáyé pé o bá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa tó ń ṣe dáadáa kódà ẹlòmíì tó mọ mẹ́lòmíì sọ pé ah àwọn ẹbí wọn ọ̀dá sí wọn ẹbí rẹ ọ̀dá sí ọwọ́ náà dá sí wọn mọ̀jẹ̀ká aláburú di méjì ṣẹ́jú rẹ ṣe kísà fún ọwọ́ mọ̀tún ṣe kísà fún ọ náà sùmọ́ torí rẹ̀ sá fún wọn ìlúmi ò ní ah, àwọn òun ti wọ́n sá fún àwọn mọ̀lẹ́bí òun ni òun ò ní bá wọn sí wọn so nítara kíni látara ahun sẹ́lẹ̀ ní ọmọ nípa àyàn lójú kòkòrò ẹ̀ ńgbà táyà bá lójú kòkòrò wọn máa yẹ ẹni tí wọ́n fún wọn wọ́n fún wọn so torí pé kíni kí wọn máa kí wọn wo ibi tí kíni ẹ̀ lè padà já sí ẹlòmíì olówó ni olówó ni àmọ́ àwọn ẹ̀rí àwọn tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí nínú ẹbí báyìí àná yóò sì máa ṣe wọn so àkóbá méjì lọ́wọ́ àṣe àbíkẹ́lómi ọwọ́ ànípò ló ya ọ̀hún àkóbá méjì ló ṣe fún wọn ni pé àwọn èèyàn mọ̀ ni àṣẹ ah, bí láwọn ti bí bí bọ̀dá wọn náà ń bẹ àbí bàbá wọn ah, àṣẹ bá wọn náà lo kí náà wà kí so wọn ò ní sànù rẹ̀ ń ta wọn tó jára lé wọn ò ní sànù wọn. so wúrọ̀ àwọn nǹkan yìí iná ní nǹkan tó máa ń ba ẹbí jẹ́ ẹlòmíì ọmọ bọ̀ ánú ẹbí báyìí fa àti àyà tẹ̀ náà ti ga tí nǹkan bá ṣẹlẹ̀ nínú nínú fámìlì ó ti kún létí pẹ́tipẹ́ wọ́n máa ń ah sì wà ní débẹ̀ nísìnyí so ìgbà tí wọ́n náà ya ahun gbogbo àwọn tó bá ń bọ̀ báyìí o àwọn àdúgbò wọn á wò mọ̀ wò níwòkuwò ẹ̀wọ́ tó ikọ́ ẹ̀kọ́ wọn ní yìí kẹmọ́ra ọ bàbá èlò náà ni èlò ni èlò ló fún wọn tó gbúrò àwọn nǹkan yìí náà ni mùsùlùmí ló gbọdọ̀ mọ mójútó torí pé kíni láti fi ṣú ẹbí papọ̀ ẹlò tó bá da ẹni tó bá da ẹsẹ̀ kẹsẹ̀ tó bá ti ń dé náà lẹ́tìrì àyè ó ti mọ dìde ó ti mọ kí lọ́tún ó ti mọ kí lọ́tún ó dànù ó dànù ẹlòmíì ọ̀nà family house mọ́tò yọ jáde kọ́tà kọ́tà wọ́n fẹ́ lé ní àníbọ̀ gbé àníbọ̀ gbé kọ́tà ẹlòmíì bí bá ṣe ń lọ ọmọ ìtàlẹ́ ọ̀gọ́ lọ́n kó tiẹ̀ kàmí pẹ̀lú kọ̀bá lájẹ́ǹtì kọ́bá rẹ̀ so kí ló fà ní pé ìgbà tí wọn náà wúlò fún wọn tó ọlá hàn àmì pé kí wọ́n ń jáwọ́ tó ń ṣe dáadáa gbogbo àmọ̀lẹ́bí yẹn ó dìde sí àmì ìdòdò máàlì kọ́dà àwọn èèyàn wọn dẹrú fún látara pé kí ni ó ń ṣe dáadáa sí wọn ahsin ila an-nas tasta'dil qulubahum وطالما استعبد الناس إحسانا وطالما استعبد الإحسان إنسانا ثم سيدا سوينيا تستعبد قلوبهم وأقوى وأقوى وأقوى وأقوى من وليرو يعني كم نفر بتوفى دعوة لو دعوة لو ده ثم توفى كان لون لون دوافى كان شنو موشي وطالما استعبد كيف يكون جو mo sì yára ẹ̀ kọ́lá àwọn ọmọ pé ní tí ò ń tẹ̀ káwọn ṣe ni àwọn ó sì máa ṣe nítorí pé kíni torí pé ń ṣe dáadáa sí wọn so wọ́n gba ọ̀rọ̀ tí wọn nífẹ̀ẹ́ jù kalẹ̀ wọ́n sì jù kalẹ̀ fún ọ látara pé kí ni ìwọ jẹ́ ni tó máa ń ṣe dáadáa tí wọn tó máa ń ná fún wọn tó máa ń ráyè fún wọn tó máa ń rí tó máa ń níkà kún ọ̀rọ̀ wọn so bí wọn ṣe máa ń ṣe lélẹ́yìí kódà ńgbà mí gan kò di pé ọ̀rọ̀ olóoru owó kan gbà mí ẹlòmíì ò ní ahun àsìkò àsìkò ni tó láhun síbí kọ́lọ́ àsìkò rẹ kọ́lọ́ lè yọjú sí wọn so ẹlòmíì ò láhun ọ̀rọ̀ so gbúdọ̀ àwọn kan báyìí tó máa ń ba ẹbí jẹ́ ni bákan náà qillatul ihtimam biz-zahirin ẹ̀rí kójú pé àwọn èèyàn wá ń kíyàn kò wá mọ àìkà wọn kún àbí kò kàn kí wọ́n já ń pé kọ́kọ́rọ́ kí wọ́n já ń àbí wọ́n máa ń pè wọ́n ní oyún kíyàn gan kí ọkọ̀ káwọn èèyàn mọ̀lẹ́bí rẹ̀ ọmọ kí ọ mọ̀ kí ẹ̀ sàmàlíkùn sà

àti àti ní kàkún fún èèyàn mọ̀lẹ́bí rẹ̀ yóò ṣòro ẹlòmíì tó bá lówó tó bá sá tó bá kọ́lé wá sí yíya rẹ̀ orí ọmọ inú gbòòrò ni yóò wá sá wá yíya rẹ̀ wọ́n lọ sí àwọn ìjọba bá lọ síbẹ̀ tán yóò wá ṣe géètì sẹ́nu ọ̀nà yóò wá fi haúsá haúsá torí pé kò gbé èbó haúsá tí ò gbọ́ yorùbá ló wá fi sójú ọ̀nà ṣẹ̀dákùn ẹ wo ẹ wo ìwàkiwà ẹ wo ìwàkiwà tẹ bá sọ pé alájì ń béèrè nìmínìmí ani dadi da lalaji ne ne ne ne i want to see him ba a turanci ah ok irú irú wàhálà wo lélẹ́yìn báyìí nìsín irú wàhálà wo ni ah it's my brother ba a turanci alaba ah inú wa irú irú rẹ̀ rẹ̀ ẹlòmíì ẹ̀wọ̀ yọ tẹ́lákùn kí ló gba yorùbá sílé rẹ̀ fún kí ló gba yorùbá sílé rẹ̀ fún ṣùgbọ́n àwọn kan yìí àdánwò láńlá ni tí èèyàn mọ́ fi ń ba ẹbí jẹ́ àwọn ènìyàn wà ní pé ẹ́ẹ́ àtúndé ọ̀dọ̀ rẹ̀ mọ́ àtúndé ọ̀dọ̀ rẹ̀ mọ́ ìwúrò ilé ọ̀gẹ́ bí jẹ́nu gbúrò àwọn kan ilẹ̀ máa ń kíyèsí ẹ máa ń kíyèsí sókè lórí tó wá yorùbá kó sójú ọ̀nà pípẹ́ ń tẹ́tẹ́ lè jọ sọ̀rọ̀ tó yà bí o ti sọ fún pé gbogbo ẹni tó bá ti wá mi wá máa kílẹ̀kùn fún ọ bá ti wá mi wá tàbí tó bá ti wá mi wá béèrè pè mí kán pè mí nínú ilé ẹ̀hẹ́n tó bá ti pa haúsá náà ló ti ẹ̀ gbà tó ẹni tó bá ti wá mi wá o tó ti gbọ́ láǹfóònù fóònù kún bẹ tó pé ó kọ́ńtàtì wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ríngì ó sì gbọ́ wọn lè lánìí dáadáa alágbèjà ah, ni mo wọlé bọ̀ wá ẹlòmíì wọ́n ti gbọ́ kó wà nulẹ̀ wọ́n ò dìbò kó wà nulẹ̀ ẹ̀ sọ pé ǹsí ńlẹ̀ kí ló ń parọ́ fún tó ń jẹ́bi tó ń jókòó ẹ̀bi mo wà ńlẹ̀ ah but ah ẹ jọjọ mo bí tòrọ lọ́n ṣé kó dọ̀là tòrọ lọ́n ẹ dákun ah ẹgbà ẹgbowó ọkọ̀ tòrọ lọ́n níjọba ẹ fẹ́ ṣe lọ́la ẹ kẹwa àbí ah, ó bá ṣọ́ ah, so kí bí ẹ ṣe máa ń ṣe pẹ̀lú tí wọ́n rúdù sí ọkọ lẹ́lómi ò wú àìgbà tí ò tí ò yẹ kó ó wá lásìkò tí ò yẹ kó wá kọ́nà ni àìní ni mo ní mo ní principle tó bá ti wá mi wá lásìkò tí ì ní ọ wá mi níyà sí ọ bó ti lè kó jìnà tó <laughs> ẹlòmíì ọwà kò ní lówó ọkọ kò ní lówó ọkọ ó sì wò pé òun gbọ́dọ̀ dọdọ rẹ ń jọ òun náà tí ó ní ẹwọn tí ó mọ pé ìkórira tí ó ní fún ọ kò ní jẹ kékeré tó gbúdú báyọ̀ fi ń ba ibi jẹ́ tí wọn ò mà náà ni eléyìí tó bákan náà kí n ò rí ara ń táwọn èèyàn tó mọ̀ wọn náà ní pé o ti rẹ́ nìkan tó ti pẹ́ wá kí ọ o ti wá kí ọ tipẹ́tipẹ́ o ti rí tipẹ́ wá wò pé ah jẹ́ kí n lọ lè kí lágbájá ẹ̀ẹ́tàbù ṣẹ̀dìd kó wá máa bẹ̀rẹ̀ tí ní bú ẹni yẹn kó máa bú kó bú fẹ́ntọ́wá kí ọ lẹ́yìn ìgbà tó ti rí tipẹ́tipẹ́ òun ah, kò nídìí wọn ti wá òun ti wá náà ó ti bírèkì kíní yẹn nu wà ní ah òtújọ́ mẹ́ta báwo ni nǹkan wọn kọ́ àní sórí kúrì òpé ṣe wá mi wá láti jọ́ ẹni yẹn kìíní kankan kan ìyẹn ò nídìí so kí wọn mọ bu ẹni tí yẹn ti rí tipẹ́tipẹ́ ó tún máa ń ṣàlékún ìjìnà ilé ẹbí jìnà síra ẹni ni ilé ẹbí jìnà síra ẹni tó ara ìkàkún tó kéré tẹ̀mọ̀ tọ́lẹ̀ kan tọ́ ọ àwọn ajẹmọ́lá àwọn ajẹ wọlé tán kọ́dà ò ní fún ní omi òní kan fún mi pé àìgbà omi nìkan ọkàn ẹ̀hẹ́n kí ló ṣẹlẹ̀ ọkàn lejú tanko ògede pé ọ̀sọ́ bí kò wá kò ní ìdìbò tó ti wọlé tó ti rí ohun tójú ká àpẹẹlẹ ah, ẹkùnjẹ mẹ́ta báwọn nìkan àṣìkò ah, síta rí lógìjì ọmọlúàbínú ọmọlúàbínú àmọ́ wá lejú kán kọ́dọ̀ òní kó mi fún ẹ̀hẹ́n kí ló fẹ́ sọ nígbà àgbòrò ah, eléyìí tó máa ń jẹ́ káwọn ẹbí sá fún yàn tó bí bá ti sá fún yàn ìyẹn ń já okùn ẹbí nù so níbi tó máa dúró lára nǹkan tó tó máa ń fa ìbá ẹbí jẹ́ òun náà ni yàní i'timad ala kalam al-kuhan ọ́sà ah, pé kí wọ́n ti lọ bí ọ̀rọ̀ yìí lẹ́nu ìgbé ara lé ọ̀rọ̀ àwọn tó máa ń yẹṣẹ́ wò hmm. ìgbé ara lé àwọn tí wọ́n máa ń yẹ iṣẹ́ wò àwọn aláàfáà àwọn olóògùn àwọn pásítọ̀ chọ́ọ̀chì ìgbára lé ọ̀rọ̀ wọn àwọn ọmọ yẹ̀ wò mo rìnà sí ọ hmm. ìgbára lé ọ̀rọ̀ wọn invert subhanallah ìràsí torí mùsùlùmí bàjẹ́ o mùsùlùmí bàjẹ́ ó láwọn àwọn pásítọ̀ tí wọ́n bá ń dá sọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ bí tí wọ́n ti rí mùsùlùmí tó burú fún dé torí àwọn kan báyìí aburú lánlá ni wọ́n ti wá sọ fún un nípa àwọn mọ̀lẹ́bí rẹ̀ o jìnnà sí wọn wọ́n gbà wọ́n láàyè tòun sì wá gbára lé ọ̀rọ̀ wọn tó wọ́n wà ní làákàyè ti ń bẹ lórí títí ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtà ìfẹ́ kan ṣe àti ìfẹ́ jìnà sẹ́bí ọ̀rọ̀ yẹn náà mo wá gbé ní ọmọ rántí gbogbo gbà wọ́n ti ní kí ah wọ́n ti ní kí máa fojúlẹ̀ fún wa wọ́n ti ní kí máa fojúlẹ̀ fún wa so business láì ala tó bá di ní ọjọ́ mẹ́jọ tí màá ti gbé ọ̀rọ̀ yẹn but kí n tó parí ká tó máa kí n tó máa receive àwọn question àbí tí n bá rí tá gbé kọlù òun ni pé mo fẹ́ sọ̀rọ̀ kan ṣe pé òní ni twenty five nínú December January bóyá ọjọ́ mẹ́jọ ní ọjẹ́ january first tó ìwọ mùsùlùmí ìwọ mùsùlùmí ni ń bá sọ̀rọ̀ o kí ló kan tiẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú ọdún january first kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ christmas mùsùlùmí máa ń jẹ́ kiri òun ó pè ní ìyẹn máa ń mọ ní tíyẹn bá ní tó bá kànyàn náà lè yẹn máa ń ranjú mọ́ tó bá kànyàn lè yẹn máa ń ranjú mọ́ kí ló kàn yìí tó wá burú jù lẹ́lòmíì wọn wà mọ́ kúránì wọn làwọn ń ṣàdúrà wọn làwọn ń ṣàdúrà àwọn ka kùránì àwọn sọ kùránì kalẹ̀ àwọn míì wọ́n làwọn ti tàájúdù tàájúdù kí ni kọ́dà ní ọjọ́ tí kìíní fẹ́ bẹ̀rẹ̀ jíjírọ́ tí ọdún bá ọdún jíjírọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ni pé Muharram first kò sí nǹkan kan bẹ̀ fún wa bóyá aládùúà kan ẹ̀ bóyá ní kìíní kankan kò sí àdúrà kankan bẹ̀ kò sí tuntun kankan bẹ̀ ọdún ta ni ọdún méjì náà ni ọdún Eidul Adha àti Eidul Fitri ọdún àwẹ̀ àti ọdún iléyá lẹ́yìn ọdún méjèèjì wọn kò sí ọdún máa tó wà ní tọ̀ ẹ̀ January first bá dé gbogbo tó bá báyìí náà láyé lèèyàn máa ń ṣe irọ́ o gbogbo tó bá báyìí láyé kọ́ lèèyàn máa ń ṣe bó jẹ́ kí gbogbo oúnjẹ tí yẹn fẹ́ jẹ gbogbo oúnjẹ kọ́ lèèyàn máa ń jẹ tọ́lọ́n bá ní kéèyàn jẹ lèèyàn jẹ gbogbo omi kọ́ lèèyàn máa mu tọ́lọ́n bá ní kéèyàn mu lèèyàn mu gbogbo nǹkan kọ́ lèèyàn máa mu tọ́lọ́n bá ní mu ní òmu so gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń wọ̀ tọ́lọ́n bá ní kéèyàn wọ̀ lèèyàn wọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ọdún kọ́ lèèyàn máa ń ṣe tọ́lọ́n bá ní kéèyàn ṣe lọ́dún lèèyàn ṣe Ànábì sallallahu alaihi wasallam ó dé Mádínà ولهما يلعبان يلعب يعني يومان يلعبان يلعبون فيه فيهما wọ́n ní ọjọ́ méjì kan tí kò máa fi ń ṣe ayẹyẹ ọdún ànábì wa gbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n sọ fún ànábì pé ah wọ́n máa ń ṣeré lónìí ànábì ní là ẹ́sítọ́pù rẹ̀ ọlọ́run ti fún yín ní ọjọ́ méjì tẹ́ ìmọ̀ fi rọ́pò àwọn ọjọ́ yìí ọdún léyà àti ọdún àwẹ̀ ọdún ta nínú lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ January 4 tí wọ́n mùsùlùmí jòkó ara rẹ̀ jẹ́ kò sí nǹkan kan tó kàn bẹ́ẹ̀ tó tó wá jẹ́ pé yẹn wà tí ẹ̀ tó wá tó fúrì ni wàhálà yóò tó yẹn lè tó dáràn ìmọ̀lọ́lẹ̀ àtàṣàbòwò ìmọ̀lọ́lẹ̀ kọ́sì ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀ ìmọ̀lọ́lẹ̀ kọ́sì ẹ̀sìn ẹlẹ́sìn kò sí tọkàn bẹ́ẹ̀ dìmọ́ ẹ̀sìn tiẹ̀ kọjú mọ́ ntọ́lọ́wọ́ bá fi ran wa tó gbélé wa lọ́wọ́ níbi ẹ̀sìn ti wa sílẹ̀ ní jẹ́ pé ntí èèyàn gbọ́ yé kódà kò mọ́ ni wọ́n ń ka kùránì mọ́ ni wọ́n ń tẹ̀ta ájúdù gbogbo èèyàn yán tó ntí kò bá ẹ̀sìn wa mọ́ tó yẹ kí mùsùlùmí ó jìnnà sí so yẹn bá ń ṣe ìyẹn ń ṣe ọlọ́wọ́n ọba ní ẹ̀ṣẹ̀ tí kìí ṣe ẹ̀ṣẹ̀ díẹ̀ kọ́lọ́n kó ṣàánú fún wa. naam. aleykum salaam. ọlọ́run ṣe àrẹ fáwọn bàrẹ́kà yín. naam amin àtẹ̀yìn náà. àìdí mi tinú mi dùn pẹ̀lú tẹ̀bí ẹ́ǹdì orí tọ́pìkì ilé ni. kọ́sí jẹ́ kan tó yára lẹ́nu nígbà tí mùsùlùmí àti mùsùlùmí bá tó ọlọ́run ti gbogbo akágbàgbọ́ yìí rẹ̀ ẹ̀dá fún ọlọ́run ẹ̀rọ àjẹsà. náà náà náà náà náà ló ṣe ń lọ náà torí pé in fact àwọn èèyàn àìmọ̀ nǹkan tó ń ṣe ni so àwọn táwọn bá tí wọn wọ ọkọ̀ òde tó kù wọn nípa àjọ ń ṣe ni wọn ni ọkùnrin tó ń ti yín ni ti yín ni so wọn kò ṣàlù náà maaleykum salaam. maaleykum salaam ayọ̀ bẹ́ẹ̀ àtẹ̀yìn náà. abdulatif lorúkọ mi láti yàgbẹ́ka. náà mẹ́ka wọ̀. Nam, kí lẹ ní fún wa? Alhamdulilayi tí mo kàn ní mo kàn ní kí lẹ́yìn bolo ń sẹ́sọ ní pé because ìta máa ń sọ fún àwọn èèyàn bẹ̀ka àwọn àfọ́ àkọ́kàn nínú wọn mẹ́jọ pé ní pé ní ṣe bí ànábì Ìsá ní pé síbí wọn náà ní Jesus Christ. Ẹyin àwọn òtọ́pá àwọn òtọ́pá nábì Ìsá àwọn sọ pé kò fẹ́sà nábì Ọlọ́run kọ́dà sọ pé àwọn. Àwọn náà ń pè wọ́n sákèsì. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kọ̀yọ́kórè bẹ̀ o kọ̀yọ́kórè bẹ̀ o. Ẹ̀ka ẹ̀ السلام عليكم عليكم السلام أنا عم أنا عم الله عليكم آه وأنا عم الله عليكم أيضا نعم الحمد لله كابو mo kí ń sáàsù ọlọ́run ní balaka yẹn. ẹlẹ́kùn nínú nǹkan tí mo fẹ́ já ṣàkíyèsí ó ṣe é ṣe ńgbà tí èèyàn bá wà ní mọ̀lẹ́bí tó bá wá rẹ̀ nìkan àwọn àkọ́wà ní káwọn jáde sí i níbi tí àwọn jíjẹ́ fẹ́ lọ ìyẹn ó sọ̀bẹ́ lórí àní ìyá kan nù lé hmm. ẹ ń fa sábà tí kí òpẹ́ bí nìgbẹ́jà ẹlòmíì ò ní wọlé mọ́ hmm. nígbà tó bá gbádùn. àkẹ́bà àkàkíyèsí àkàkùn. bẹ́ẹ̀ni ọlọ́run kan lẹ́kọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ni inṣàlá ẹni pé kádàwó báyà kan sọ pé mọ̀lẹ́bí kan ló fà fọ́ sọ̀rọ̀ ẹ̀rí pé náà mo ti mẹ́nu kan wípé ọ̀rọ̀ ìtìmọ́dé ala kalamil Qur'an sókè ọgbára lé ọ̀rọ̀ àwọn tọmọ iye iṣẹ́ wò tó ọmọ ń bẹ bí jẹ́ gan o. Salamu alaikum. Alaikum salamu. Ẹ kú ètò. Alhamdulillah ẹ káàbọ̀. Ọlọ́run pẹ̀lú wa o. Àmín àtẹ̀yìn náà. Mr. Malik ló sọ̀rọ̀ láti lórí pẹ̀lú ọlọ́jẹ́. Naam ẹ káàbọ̀. Fẹ́ẹ̀rí sọ ni hmm. ẹgbẹ́ ọbẹ̀ ẹ̀ wọ́n ti mí sọ́ra nísìnyí tẹ́yọ̀ bàtẹ̀ kí ẹ pé ẹkú àjọ èké kí wọ́n pé ẹkú jímọ̀ o èyí hmm. ò ní jẹ́ pé àti àti ìyẹn ti dá àjà. Nàmú aleykum salaam. Àti ìsàtì àkókò. Nàmú ẹ káwọ̀. Ẹ̀dàkùn kí àwọn ẹlẹ́sìn ṣe máa fún ìyá ìyá àkàndé ìdókòwò. Pé hmm. èèyàn lè dá. Hmm. Ṣeré ètò orin lẹ̀ jù náà ni kéèyàn má gbà tó dára jù nìyẹn so kì í ṣe kéèyàn onímọ̀ fi ń bá wọn jà pé tó bá di ní ọ̀la lọ́jọ́ lásán wá fún mi so màá gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ tó gbà tó jẹ́ pé ọjọ́ ọdún ọdún ló fi ń ṣe yí àlà so náà ni náà ni náà. aleykum salaam. mo ń sọ àpọ̀ lẹ́lẹ́kẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ gbọ́ tí mo sọ. ìyá ẹ má bínú kínní yẹn òun tí ó ń kánjú ni náà ni mo fi pẹ̀lú. ọ̀dà ìṣàlọ̀ ní dákùn ọ̀tà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́wọ́n bá aṣọ ilẹ̀ tàn ìyẹn dákùn ọ̀tà fún àti abáfẹ́ pèsè orí ẹ̀yìn ètò ní zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine olùfọ̀tà sọ̀rọ̀ mi ló ń dágbére pé. السلام عليكم ورحمة الله وبركاته